Allah. الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على أشرف الأنبياء سيدنا محمد sallallahu alayhi wa sallam wa ala ahlihi wa sahbihi ajma'in amin a tún kí ẹ̀yin olùgbọ́ wa yí pé àdìjọ́ kú ojúmọ́ o àdìjọ́ kú ojúmọ́ ma bárúkà jùmọ́ à aláàjẹ ká ṣe wúpẹ́ onílọ́jọ́ kọkànlá zulukọ́dà fourteen forty one ah ìjírọ̀ kàlẹ́ndà ọ̀làdùnmí belò ló kọ̀ mi wọ́n bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center ẹ̀ṣánú ajé lọ́gbọ́mọ̀ṣọ́ ṣé ẹ̀ka bọ̀ sórí ètò ìbéèrè tí màá kọ́ fi ṣíde ó náà ni ìbéèrè tí oníbèrè ṣe oníbèrè béèrè pé ǹjẹ́ ó dáa fún ọkùnrin mùsùlùmí láti máa fún ara rẹ̀ lópin níwọ̀n ìgbà tó jẹ́ pé kì í tí níyàwó láti máa wá jẹra rẹ̀ ń pa wípé kí àtọ̀ kó fi wá máa jáde ní ara rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó pé oníbèrè béèrè wípé ṣé èèyàn lè kọjú sí ẹni tí a mọ̀ pé ó ń yá owó ní ilé ìfowópamọ́ ni pẹ̀lú èlé ni wọ́n sì fi ń lè e fún un tó jẹ́ pé òun náà fi wá pàtẹ okòwò ṣé ó dáa kéèyàn lọ kọjú sírú ẹni bẹ́ẹ̀ pé kó ràn yàn lọ́wọ́ owó kó ràn yàn lọ́wọ́ owó àbí bẹ́ẹ̀ sì rèé kó gbé àwọn ọjà kan fún yàn kéèyàn náà tà kéèyàn fi rówó kéèyàn á máa dá owó rẹ̀ padà fún bisimilá. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah. وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته òfin ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ó dá lórí pé àwọn olùgbàgbọ́ òdodo wọ́n ní àwọn àròyìn nínú àwọn àròyìn wọn òun náà nìkan máa ṣọ́ abẹ́ wọn wọ́n máa ṣọ́ abẹ́ wọn wọ́n yìí ṣèṣekúṣe wọ́n yìí fi ìlọ́kulọ́ fi lọ abẹ́ wọn bẹ̀rẹ̀ látòrí ẹyinjú wọn máa sọ nítorí tá a bá ti lè sọ ẹyinjú àti sọ abẹ́ kò ní ṣòro ṣùgbọ́n ẹni tó bá jẹ́ pé wọ́n bá sọ ìjánu sílẹ̀ fún ẹyinjú rẹ̀ ń wo gbogbo ń tọ́ bá wù àti sọ abẹ́ kì í rọrùn torí ẹ̀ lọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ó ní àwọn olùgbàgbọ́ òdodo nínú ìròyìn wa ó náà إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون àwọn olùgbàgbọ́ òdodo làwọn tó sì kí wọ́n máa ṣọ́ abẹ́ wọn àyàfi fáwọn ìyàwó wọn àbáwọn ẹrú tí wọ́n ní ìkápá lórí wọn tọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ọ́ pé wọ́n lè máa bá lò àwọn nìkan iná ni wọ́n ìṣọ́ abẹ́ wọn lọ́dọ̀ wọn. ẹnikẹ́ni tó bá wá wọ ọ̀nà míì láti gbádùn irú èyí tọkùnrin máa ń rí lára obìnrin láì jẹ́ páwọn ọ̀nà tá a là kalẹ̀ yìí lọ́gbà ọlọ́run láwọn eléyìí lọ́lọ́tẹ̀ olùtayẹnu àlọ́ ọlọ́run ọba wa torí ẹ̀ kí ọmọkùnrin kọ́kọ́ láti fẹ́yàwó ní ìgbà tí agbára rẹ̀ ká àti fẹ́yàwó tọ́wá kọ̀ tọ́wá jẹ́ pé yọ́ọ́ máa fọṣẹ gbòdì yọ́ọ́ máa fòkúta gbọ́sẹ̀ gbòdì ibi torí kí àtọ̀ lè bá jáde lára òun ní túláàsì kárò wọn lè bá rọwọ́ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ náà ti wọnú ọ̀rọ̀ ọlọ́run tó ní famani bẹtọgọ wọrọ ẹdẹẹlẹkẹ fẹwulẹ ikẹ humula ẹdùn ẹnikẹ́ni tó bá wọnà àti jẹgbádùn míì téèyàn máa wá sára obìnrin gbọnà míì tó yàtọ̀ sí ìta àlàkalẹ̀ yìí onítọ̀hún ọlọ̀tẹ̀ ni olùtayọ ẹnu àlọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni. a mọ̀ pé ìṣe àwọn bàbá wa kọ́nù táwọn fi bí wa sáyé kí ló wá dé tó fi jẹ́ pé iṣẹ́ ìranu àti rẹ́pẹ̀ yìí lọ́pọ̀lọpọ̀ ọmọ wa ara gbalẹ̀ ẹni bá ti tó láti bóbìnrin bá lò tó sì lè gbẹ́rù rẹ̀ kó fẹ́yàwó ni nínú hadith abdullahi bin mas'ud radiyallahu anhu anabi sallallahu alayhi wa sallam ni ya ma'shar shabab man istata'a minkum al-ba'ata falyatazawwaj fa innahu. فمن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء إن تلاقك فليتزوج فإنه أغض للبصر وأحصن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء أنا بني أقوى يوم gbogbo ẹnikẹ́ni nínú yín tó bá ní ìkápá àti bóbìnrin lò tó sì lè gbẹ́rù ẹ̀ èsì pé dìrẹ́kà ń lásán obìnrin ń wọ̀ ó lè gbẹ́rù ẹ̀ ó gbéra lọ síbi ìgbésẹ̀ kejì ni hmm. àmẹ́nijọ́ epo lè bóbìnrin lò ó sì lè gbẹ́rù ẹ̀ alábìnrin kan fẹ́ o nítorí pé ìgbéyàwó fún ọ̀dọ́ tí ara rẹ̀ ń gbé pípé báwọn lásìkò yẹn òun ni ó mú kí ó lè rẹjú rẹ̀ lẹ̀ kò ní máa wòwò kò ní máa fojú rẹ̀ rírì kúrì òun ni ó sì lè jẹ́ abẹ́ rẹ̀ torí kí ló tún fẹ́ kí lọ nwa lọ fẹ́ sọkọ ń kan tún ṣe lè rí tó lè mú ọ sínà nítorí kékeré ló gbé sára tí ìyàwó tiẹ̀ náà ní lára amẹni tí ò bá tún á ní ìkápá ẹni tó lè fi gbẹ́rù ìyàwó ní ní ń gbé pépé àmọ́ òní tó fi lè ṣe náwó kọ́ kọ́ nítorí ìdí rẹ̀ òní máa lélẹ̀ kúlẹ̀ òní máa wá wàkúwà ṣe eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ kọ́tọ́ wọ́n á máa lọ kó ra vaseline hmm. wọ́n máa lọ kó ra ọṣẹ gbọ́sẹ̀ tó yẹ kó máa fi wẹ̀ wọ́n máa fi gbòdì vaseline tó yẹ kó máa fi para tó yẹ bá mú wọ́n máa fi ràdí a'udhu billahi minash shaitani rajim. ó ti sá ń bẹ ní líkì ní bẹ ní gbàǹjà hmm. àwọn obìnrin náà máa dán sẹ́kísẹ́ náà wò tó náà mọ̀ pé òun ń fọwọ́ ara òun òun fẹ́ fi mú àtọ̀jáde nídìí òun láì jẹ́ pọ́ lọ́kọ ọkọ ní kẹ́ lọ ní ṣíṣí sẹ́wọ̀n kọ́kọ́ náà ni àwọn màmá yín ní tí wọ́n fi bí ẹ̀yìn ìyàwó sì ni bàbá tiẹ̀ ní tó fi bí ọ oníkálukú kọ́ lọ́kọ kọ́ láyà káwọn adádúró tiẹ̀ dínkù láwùjọ wa káwọn ọmọ tó ti tó lọ lé ọkọ kí lẹ̀ ká tún rojú gbọ́ tàwọn míì tó kéré sí wọn eléyìí jẹba wọn ní ẹni jẹ́ pé àmọ́ kówó èlé iná nípìnlẹ̀ sí ọ̀rọ̀ rẹ̀ gbogbo káràkátà ti ń ṣe owó èlé ti ń rí gbà ní sáwálé lọ tọrọ ràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ tó bá ti dá yín lójú pé kọ̀ lọ́nà míì ti fi ń rówó àyàfi ọ̀nà haram kọ́tọ́ kẹ́ ẹ wá lọ́ọ́ bá wípé kọ́ ràn yín lọ́wọ́ kó sàtìlẹ́yìn fún yín lẹ́yìn náà fi lè gbérí tẹ́ẹ̀fì máa rí kàṣe àmọ́ látara owó tó jẹ́ haram lọ́dọ̀ tiẹ̀ kò tọ́ pé kẹ́ ẹ lọ bá fún eléyìí nítorí pé tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ti ràn lọ́wọ́ lórí ìbàjẹ́ ẹ ràn lọ́wọ́ lórí kọ̀tọ́ ẹ ràn lọ́wọ́ lórí àìdá ọlọ́run sọ pé wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹsìn má máa rara yín lọ́wọ́ lórí àti tayọ ẹnu àlọ́ lọ. jazakumullahu khairan nọ́mbà tí ẹ máa pè wọlé fi bèrèbèrè kan àbí kejì rèé fáwọn tó ń bẹ lágbègbè yìí àti jákèjádò ilẹ̀ nàìjíríà zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight fáwọn tó ń bẹ lọ́nà tó jìn réré plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. bí a ṣe wá ń ṣètò yìí lọ́wọ́ ẹ jẹ́ kí n máa fi tó yín létí pé ẹ lè láǹfààní àti darapọ̀ mọ́ wa ní ìkànnì ojú ìwé wòmíwọ Facebook ẹ fi ọ̀làdùnní bello ẹ fi wá kẹ́ ẹ fi ṣáàṣẹ̀ ẹ sì rí èmi àti Sheikh tí a jọ ń ṣe ètò yìí lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ bá ti wá wù ẹ má bá wa ṣíà rẹ̀ káàkiri kí ọ̀gọ̀rọ̀ èèyàn náà kan tún jẹ àǹfààní ọ̀rọ̀ olówó iyebíye léyìí tí àdíjọ ń gbọ́ yìí ẹ lọ́wọ́ hello hello ìyá àgbọ́yìn o àgbọ́yìn ẹ lè gbìyànjú ẹ̀ padà hello. hello? waaleykum salaam wa rahmatulah orúkọ yín àti bíta ti ń pè yìí. ètò ìkó fẹ́ǹdì mi sọ̀rọ̀ láti ìjàdó àti tọ́lá. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ṣé dandan ni kí mùsùlùmí máa wọ ìwẹ̀ zanaba kó tó lọ jímọ̀. tọ alhamdulilayi ìwẹ̀ janaba wíwẹ̀ dandan ni lórí ẹni tí janaba bá ń bẹ lára rẹ̀ hmm. ọ̀kan nínú nǹkan méjì ní sì máa sọ ní dẹni tí janaba ń bẹ lára rẹ̀ àkọ́kọ́ nínú méjèèjì òun náà ní kí àtọ̀ kó jáde nídìí èèyàn kò bá àjọkùnrin kò bá àjọbìnrin nígbà tí àtọ̀ bá ti jáde nídìí wa màníyì ó túmọ̀ sí pa ti dán jánábà nínú àdìsí anábì muhammed sallallahu alayhi wa sallam ó ní innamal ma'u minal ma' hmm. níṣẹ́ ládàámi sára tómi bá jáde lára ẹlẹ́kejì òun náà ní kí abẹ́ kó wọnú abẹ́ òdiwọ̀n òkè abẹ́ ọkùnrin tó bá ti lè pamọ́ sínú abẹ́ obìnrin tí ó jù bẹ́ẹ̀ lọ jánábà ti mú àwọn méjèèjì ọ̀sẹ̀ dìgbà tí gbogbo abẹ́ ọkùnrin bá wọnú tóbìnrin ọwọ́ òdiwọ̀n òkè abẹ́ rẹ̀ ní déédéé ibi tí wọ́n ti máa kọlà fún yàn tí wọ́n ti máa bá a dábẹ́ wọn tó bá ti lè wọnú abẹ́ obìnrin jánábà ti mú yàn. anabi sallallahu alayhi wa ó ní idha jalasa bayna shu'abiha al-arba'a thumma jahadaha faqad wajaba al-ghusl téèyàn bá jókòó láàrin ẹtúntún obìnrin mẹ́rẹ̀ẹ̀rin ẹsẹ̀ rẹ̀ méjèèjì apá rẹ̀ méjèèjì téèyàn wá gbó ìyẹn ni pé tídì rẹ̀ wọnú ìdí rẹ̀ ìwẹ̀ ti dọ̀ràn yàn lórí yín ṣùgbọ́n ìwẹ̀ tí wọ́n wẹ̀ lọ́jọ́ jùmọ̀á nítorí jùmọ̀á kìí ṣe ìwẹ̀ jánábà ni wọ́n ń pè léyìn ìwẹ̀ jùmọ̀á ni wọ́n ń pè léyìn lódodo bá ti ṣe ń wẹ ìwẹ̀ jánábà àti jùmọ̀ àkọ́ síra wọn àníyàn nìkan ló ṣe òpinya láàrin méjèèjì káwá wẹ ti jánábà ọ̀ràn yẹn ní o fẹ́ni ti jánábà bá ń bẹ lára rẹ nítorí ọ̀kan nínú sábàbí méjèèjì tá a ti sọ síwájú téèyàn bá ń gbé jánábà ká tọ́wọ́ ń sàlùwàlá lásán tó ń ṣe ọkàn gbára gbóná ni òkú ti sìn lọ eléyìí yóò mú ní pàkíyèsí àwọn mùsùlùmí tó ṣe pé jánábà ń bẹ lára ọ̀pọ̀lọpọ̀ látọdún gbọ́ọ́rọ́ tí ó wẹ̀ dànù lọ́kùnrin lóbìnrin yóò sì máa pọ̀ òun ṣe sọ̀lẹ́ àti ìdànù ni wọ́n ń pelé yẹn nítorí pé ìjọsìn tí Ọlọ́run fi pa wá láṣẹ pé ká ṣe pàápàá jùlọ sọ̀lẹ́ à ó ń bùkátà ká ní màrà ẹni jánábà ń bẹ lára rẹ̀ àlùwalẹ́ ò lè gbé kú ìwẹ̀ jánábà náà ni ó gbé kú ṣùgbọ́n ìwẹ̀ jùmọ̀ à èyí tó nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríyà òun náà ní pé kì í sọ̀rọ̀ àyàn sunna nabi muhammad sallallahu alayhi wa sallam ni léyìí tó kí tíyàn bá ṣe yọ ọgbà ládàá ẹni tó bá kọ̀ tó pàtì tí ò ṣe tí ò wẹ̀wẹ̀ jùmọ̀ kò dẹ́ṣẹ̀ eléyìí ni ètò dọ́gba jù nínú ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ nípa rẹ̀ nítorí pé anabi sallallahu alayhi wa sallam ó lẹ́nìkẹ́ni tó bá fi lé sàlùwàlà lọ́jọ́ jùmọ̀ àtọwá wá sí mọ́ṣáláṣí fẹ́ẹ́ ní àìmẹ́tì ní wa man ightasala ṣùgbọ́n ẹni tó bá wẹ̀ fal-ghuslu afdalu ìwẹ̀ lọ́lọ́lá jù torí di eléyìí báyìí káwẹ̀wẹ̀ jùmọ̀ ọlọ́lá ju pé ká má wẹ̀ lọ kò sì sí ìyàtọ̀ nínú bá ti ṣe wẹ̀ àti bí wọ́n ṣe ń wẹ̀wẹ̀ jánábà àníyàn nìkan ni ó sì pínyà láàrin wọn. plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six ìyẹn fáwọn tó ń bẹ lọ́nà tó jìn rere zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ọkọ yín. akọ alájí máa o. ẹ ṣé o. láwọn jẹ àtọkọ rẹ. àmín. orúkọ mi ni sẹrífà tàbí sálàmù látòkè wẹrẹ ìlú náà kan. kí ni ìbéèrè yín màmá. ìbéèrè tí wọn bá bẹ̀rẹ̀ pé irú ìrìnàjò wo lèyẹn lè rìn téèyàn fi lè dẹrùn kù ní ìsìn kí wọn lọ bí Ìlọrin ṣé mo lè dẹrùn kù pẹ̀lú ìrìn àjò tí ó jìnnà bẹ́ẹ̀ náà. ọ̀dà alhamdulilayi ọlọ́run ló wá ṣe ìdẹ̀kùn fún mùsùlùmí ní ìgbà tó bá wà lórí ìrìn àjò àwọn nǹkan kan tọ́lọ̀ ń ṣe ní nǹkan tí ó já àǹfààní rẹ̀ látàrí pọ́ wà lórí ìrìn àjò nínú rẹ̀ ní ká dín sọ láti wá kù àwọn sọ̀rọ̀ wá ti tọ́jú rákà mẹ́rin mẹ́rin bíi sọláàtù bọ́hùr sọláàtù làásùr àti sọláàtù làìṣà ọlọ́run gbà pé nígbà tá a bá wà lórí irú orí àjò bẹ́ẹ̀ ká máa sin rákà méjì méjì yàtọ̀ sásùbà tá a ní dínkù àti sọláàtù magrib tí ọgbà dínkù eléyìí jẹ́ ìdẹ̀kùn òfin tí wọ́n sọ pé wọ́n bá gbà fún wa pé ká ṣe àdínkù sọláàtù nítorí ìrìn àjò àyè tún wà fún wa láti pa wọ́n pọ̀ sí ìyẹn nípa lè pa sọláàtù bọ́hùr àti àsùrì pọ̀ a sì lè pa magreb àti ìṣá ìpọ̀ nígbà tá a sì wà lórí ìrìn àjò yẹn ṣùgbọ́n wọ́n ní bí irú ìrìn àjò báwo bóun ni ó ṣe jìnnà tó àwọn àdéhìí wá tó ṣe pé wọ́n fi tì sọ́dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam nínú wọn ni hadith abdullahi bin abbas radiyallahu anhuma tó ṣàfihàn pé ìrìn àjò tá a rìn tá láǹfààní àti máa gẹ́sọ̀ láti wà kúrú ó jẹ́ ìrìn àjò tó gba ọ̀sán kan gbáko àti òru rẹ̀ Hmm. ìrìn àjò tó sì gba ọ̀sán kan gbáko àti òru rẹ̀ wọ́n ṣírò rẹ̀ ọ̀n lọ bí kìlómítà ọgọ́rin ó lé hmm. kìlómítà ọgọ́rùn-ún lé ọgọ́rin ó lé so wọ́n lò ní ìrìn àjò téèyàn ń rìn téèyàn ó fi máa gé sọ láti kúrú téèyàn ó sì fi láǹfààní àti máa pa àwọn sọ láti ta àwìn yẹn pọ̀ hmm. ṣùgbọ́n ìgbà wáyé o ti ṣe mú ìtumọ̀ eléyìí tí ọ̀làgàrà dání ọ̀nà tó gbà wá kò gún régé ìdí nu tó fi jẹ́ pé a lè lò tó eléyìí ọmọ jàǹfààní fún wa pé àdéhìí kọ̀ǹdẹ̀ wọn ìfi sẹ̀rí nínú ẹ̀sìn àdéhìí gbọ́dọ̀ jẹ́ ètò gún régé tó fẹsẹ̀ rinlẹ̀ tó dájú pọ́dọ̀ ló ti wá eléyìí máa kọ nínú dájú gédégbé ni. so ibẹ̀ lẹ́yìn ó ti máa mà sáde ti fẹsẹ̀ rin lẹ̀ àbí ọ̀fẹsẹ̀ rin lẹ̀ tí ọ̀fẹsẹ̀ rin lẹ̀ má wulẹ̀ fi sẹ̀rí rárá. Hmm. gbogbo àwọn àdìsí tó wá wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ń ṣe àlàkalẹ̀ pé àfi kí náà jò jìnnà tó báyìí kó tó di pé a máa ṣe àdínkù àti pípa sọ̀láàtì méjì tí àkókò wọn súnmọ́ra wọn pọ̀ gbogbo wọn ọ̀fẹsẹ̀ lẹ̀ dọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam àwọn apàdà di al-urf ń táwọn èèyàn nínú àṣà wọn bá ń pè ní ìrìn àjò hmm. nítorí bá máa ń pè ní ìrìn àjò tí wọn náà bá ti wà lórí irú rẹ̀ àjẹpọ̀ láǹfààní àti jàǹfààní yìí hmm. nítorí pé òfin ìṣẹ̀rí àsọ pé al-'aadatu muhakkama àṣà àwọn èèyàn a máa lò nínú ṣẹ̀ríyà lópin ìgbà tí àṣàyàn bá ti tako ṣẹ̀ríyà alágbọ̀n bòmíì torí ẹ̀ inú rẹ̀ náà lélẹ́yìí tó bá jẹ́ pé kágbéra láti Ògbómọ̀ṣọ́ lọ sí lọrin nínú àṣà àti ṣe wa ìrìn àjò la bá kà sí ajẹ́pẹ́tọ̀ ń bá ń lọ sí lọrin nígbà tó wà lójú ọ̀nà wọ́n máa ṣe kọ́sù ó sì tún láǹfààní àti paṣọ láti pọ̀ ó ti dé lọrin wọ́n fẹ́ ṣe ijọ́ kan ijọ́ méjì ijọ́ mẹ́ta ó tún máa ṣe kọ́sù títí tó fi padà sájílé tẹ́ḿbì hmm. tó bá wá dé pé nínú àṣà àti ṣe wa gba Ìlọrin bẹ̀rùn sẹ́rìn àjò wa lè léyìn àbá ọ̀ma ti ń jẹ́ rìn àjò. tí òjòkó ní ìṣẹ́jú lọ. ọ̀rọ̀ ṣẹ́jú kọ́ là ń tẹ̀ sọ. bẹ́ẹ̀ ti máa kò tí kẹ́ sọ̀rọ̀ ṣẹ́jú bí ká sọ pé ọba sọ gan Ìlọrin ní ọ̀bọ̀ tí. <laughs> ilé ń bẹ̀ wọ́n. tó bá pé kì í bá àjò nínú àṣà àti ṣe wa hmm. ní dín sọ láti rẹ kù. níjọ́ hmm. pè láṣà àti ṣe kì í ṣe pé lójú tèmi nìkan hmm. kì í ṣe ní sábà bí ọgọ́rùn èèyàn pé Ògbómọ̀ṣọ́ sí Ìlọrin ṣé ìrìn àjò ni àbí ìṣe ìrìn àjò hmm. wọn á ní á ah, ìrìn àjò ni o àwọn á rí èèyàn ìdá ọgọ́rùn hmm. táwọn sọ pé ìrìn àjò ni a rí èèyàn ìdá mẹ́ẹ̀ẹ́dógún àwọn sọ pé kìí ṣe ìrìn àjò a jẹ́ pé ọ̀rọ̀ ẹni tó pọ̀ jù náà là á lò tá a fi mọ̀ pé ìrìn àjò ni hmm. àwọn gbogbo wa pé lílọ sódò ọba látòkùnmọ̀ sọ̀mùsẹ́ ìrìn àjò wa lélẹ́yìn. <laughs> Eh, kì í sí ìrìn àjò lélẹ́yìn ṣé lẹ́yìn ìjà bó ṣe jẹ́. Ah, bí a ṣe ń ṣe ẹni darapọ̀ mọ́ wa lórí ìkànnì ojú ìwé wòmí wọ Facebook tí ẹ bá sì ti ń darapọ̀ mọ́ wa bẹ́ẹ̀ ẹ máa bá wa share rẹ̀ káàkiri kí ọ̀gọ̀rọ̀ èèyàn káwọn náà jàǹfààní ẹ̀ ọlọ́run ọba kò ní dùn wá ní ládàá rẹ̀ ẹ lọ́wọ́ ó kọ yín ibi ẹ ti ń pè o. ẹ káàárọ̀. ó kọ yín ibi ẹ ti ń pè pápápá abdulhamid ló ń sọ̀rọ̀ láti fẹ́. kí ni ìbéèrè yín. mo kí àwọn dókítà wa ọlọ́run jẹ́ báyọ̀ ọ̀pọ̀. àmín àmín. ìbéèrè mi ni pé téèyàn bá rí gbẹ́nsìn téèyàn wá yìnbọn fún mhm. pẹ̀lú bísímìláì tó mhm. o tí ẹ wá fi kú déèyàn láǹfààní àti dùmọ́ báwo ni òfin ṣẹ̀ríà ìsìláàmù ṣe. alhamdulilayi ẹni tó bá yìnbọn sí ara àgbẹ̀ hmm. àbọ̀tá lọ́fà àbọ̀tí ẹ̀ sọ ajá sílẹ̀ sí i ṣùgbọ́n gbogbo ìgbà tí ń ṣe ọkọ̀ kan nínú àwọn nǹkan wọ̀nyí àbó tiẹ̀ sọ́lọ́kọ̀ gbàtẹ́ ń dẹ nǹkan ìjà yín sí i àti gbàtẹ́ sọ ajálẹ̀ sí ẹ sọ pé bísímìlá allahu akbar so ẹ wá débẹ̀ gbàtẹ́ débẹ̀ ẹ bá kó ti kú ọta àbá ti pa ọfà ti wọlé sílá ó ti kú ọkọ ti pa ajá pa á bẹ̀ ọwọ́ bísímìlá tẹ̀ ti sẹ́wọ́n ti tó ẹ jẹ́ kò sọ́dọ̀ kù ń rárá pẹ́yìn o kò pé kò bá ọ̀bẹ lọ́wọ́ yín sọ́sá ti bá ọta bá ọ̀fà bá ọkọ̀ bá òtítọ́ ṣe eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ àmọ́ pẹ̀lú májàmú kọ́jọ́ pẹ́yìn tẹ́ ṣe bẹ́ẹ̀ náà mùsùlùmí ni yóò ẹ̀yìn sí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí wọ́n máa ń sọ dẹ̀ yẹn fi jẹ́ nínú rẹ̀ ní bó bá jẹ́ pé ẹni tí ń bọ ògún ni bí máa ń tún wá mọ́ṣáláṣí ọkàn fásitì kò ṣòfò ni o ẹni tí ń bọ ya ẹni tí ń bọ kẹkan ẹni tí ń bọ odò kan kò jẹ́ yí ọtọ́ bá tún wá mọ́ṣáláṣí ọ̀fà àsìkò ṣòfò ni. àwọn mùsùlùmí ò sì gbọdọ̀ gbọ́ láyè kọ̀ wọnú mọ́ṣáláṣí tí wọ́n bá mọ̀ lábọ̀gùn wọ́n mọ̀ lábọ̀ èṣù wọ́n mọ̀ lábọ̀ ọ̀sà. Hmm. wọ́n wá tún wọ́n mọ́ṣáláṣí àwọn mùsùlùmí kọ̀ sáyè ń bẹ̀. Hmm torí pé kò sí nǹkan tí ń jájá mọ́ṣáláṣí hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ọ́. mọ́jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ẹran àgbẹ̀tẹ̀ wá yìnbọn fún ẹran àgbẹ̀tẹ̀ ta lọ́fà ọ́n eléyìí tẹ́ ẹ dájá sí ọ́n hmm. ṣé ìtọ́tọ́ ni lábẹ́ òfin ọlọ́run pé ká jẹ àbí ọ̀tọ̀ hmm. nítorí pé kì ṣe gbogbo ẹran àgbẹ̀ náà lọ́lọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún wa láti jẹ gẹ́gẹ́ bó ti ṣe pé a mọ̀ pé kì ṣe gbogbo ẹran tí ń bẹ́ńlé náà lọ́lọ́run ṣe fún wa lẹ́tọ̀ọ́ láti jẹ. Naam àbẹ́yìn máa jẹ ẹlẹ́dẹ̀ ni ẹ̀yin mùsùlùmí àbẹ́yìn jájá ni ẹ̀yin mùsùlùmí àbẹ́yìn tún jò kété ni ẹ̀yin mùsùlùmí sọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ ọ̀pọ̀lọ́ ńkọ́ sẹ́yìn jẹ́ ànábì sallallahu alaihi wasallam ó lè gbọ́dọ̀ pa ọ̀pọ̀lọ́ hmm. nǹkan máa sì lè gbọ́dọ̀ pa àmì lórí pé gbọ́dọ̀ jẹ́ àbẹ́yìn máa jẹ jẹ́ máa jẹ jò haram náà ni. ẹ lọ́wọ́ hello salamu alaykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh o kọ yín o. ya abdulrahman láti singapore. naam láti singapore kí ni ìbéèrè yín. ya afẹ́ bí àwọn dọ́kítù wa ṣe ẹ mọ́sídìí kan wà fẹ́ ṣe àwọn ẹ̀rọ lọ́wọ́ bá tán àwọn ẹ̀rọ lọ́wọ́ bá tán ti ń dá sí mọ́sídìí yẹn. naam so wọ́n dẹ̀ ti di wọ́n ti dá financially wọ́n ti gbẹdẹ́gbẹ tó lápẹ̀rẹ̀ mhm. so wọ́n ti bò ó ṣùgbọ́n iṣẹ́ ẹni tó jẹ́ ìmọ̀ràn fún wọn bẹ̀ yẹn tó ọkùnrin balẹ̀ lé lórí wọn rí pé jẹ́ nìkan tó ṣe é sínú àwọn tó máa ń pọwọ́ dà mhm. láwọn tó máa ń fi yálà sí àǹkó báyìí. Mhm. so wọ́n wá ní ilé ọkàn ní pípé pé àwọn sì lè kọ́ntínú láti máa fọ́ǹdì mọ́ọ̀lì yẹn lọ. so nílẹ̀ fẹ́ tó ṣe máa ẹgbẹ́ ọkọ̀ ẹ ní jẹ́ nìkan tó ṣe máa tó ń ṣe yálà sí kéèyàn kọ̀ǹpá tó ń ṣe yálà sí ẹni tó padà jẹ́ ìmáàmù ìyẹn. wọ́n á rò bẹ́ẹ̀ lọ àbí báwo ni àbí owó táwọn ti rí gbà ṣé àwọn lè ná sí ànádà mọ́sí tẹ́ pé ọkàn balẹ̀ tẹ́ pé kì ṣe àwọn tó ń ṣe jálà bí ló hmm. jẹ́ ìmọ̀ mi. naam naam alhamdulilayi àwọn kọ́ lábẹ́ òfin ọlọ́run ká kọ́ mọ́sálásí nínú sí olóore ńlá ni hmm. nínú hadith uthman ibn affan radiyallahu anhu anabi wa sallallahu alayhi wa sallam ani man bana lillahi masjidan. ولو كبيت القطى hmm. بنى الله له به بيتا في الجنة hmm. hmm. يعني كان تبقى مسلاسي قال فون الله kódà kí mẹsàlásì náà kéré kódà gẹ́gẹ́ bí ilé ayé olóńgó ọlọ́run bó ti torí rẹ̀ kọ́lé kan fún lálùjáná. sẹ́ńtì kan àmọ́ kí mẹsàlásì ò lè kéré kéré kódà bí ilé ayé olóńgó. ṣùgbọ́n ànábì sallallahu alaihi wasallam fi ṣàpèjúwe ni pé mẹsàlásì kan ò sí tó kéré ó pinnu àti bá pọ́lọ́n la kọ́ fún ọlọ́run bó ti torí rẹ̀ kọ́lé kan fún yàn lálùjáná. so nítorí ẹ̀kẹ́ kọ́mọ́síláṣí nǹkan tó dáa lẹ́ ń ṣe. Hmm. ó tilẹ̀ jẹ́ pé àti kọ́mọ́síláṣí kò tẹ́jọ́ hmm. ẹni tí wọ́n máa solùdarí àwọn èèyàn nù rẹ̀ hmm. òun ló ṣe bàbàrà. nítorí tá a bá kọ́mọ́síláṣí kalẹ̀ tá a náwó ribiribi lé lórí tá a rí ìmáàmù gidi tó gbẹ́sìn yẹ ìmáàmù gidi tó wà lórí tawhid tí wọ́n máa kọ́ àwọn èèyàn lẹ́sìn tẹni kọ́lé kalẹ̀ fáwọn èèyàn láti máa ṣèbàjẹ́ ni. La ilaha illallah. sọ nítorí de eléyìí ìwà lẹ ti kọ́ mọ́sálásí kan ti kọ́ débi kan ẹ ti bá a débi wípé ó ti gba bíbò sọyún lẹ́yìn ọ̀rẹ́ yìí lẹ́sẹsẹ wàá mọ̀ wípé aládàdálẹ̀ aládàdálẹ̀ ẹni tí ń ṣiṣẹ́ àwò òun náà lẹni tí ń ṣe ìmáàmù bẹ̀. Hmm. ǹjẹ́ sọ́yẹ kẹ́ tẹ̀síwájú pẹ̀lú mọ́sálásí tẹ̀ ń kọ́ yẹn hmm. àkọ́kọ́ kẹ kọ́ mọ́sálásí kẹ kọ́ parí sí olóore ni ẹ wàá ṣiṣẹ́ tọ bí ẹni tí ó ṣe lè má mú bẹ́ẹ̀ bí ó ti ṣe gba ìdánwò wọ́n hmm. rẹ̀ kí mọ́sálásí tuntun lẹ́lẹ́ ńkọ́ ẹ ṣe ìdánwò sọ ẹni tí ó bá ṣe lè má mú bẹ́ẹ̀ tó bá ṣàṣeyege nù ìdánwò òní ó ìmáàmù hmm. bẹ̀rẹ̀ látòrí sọ́mọ́ alukur'ani kí àbí ọmọ ké sọ́ni tẹ̀wọ̀hídì tó dáa bí òní hmm. ṣé ń tẹ̀lé lánàá nàbì Muhammad sallallahu alayhi wa sallam àbí ọmọ tẹ̀lé tó bá ti lè ṣàṣeyege nínú àwọn nǹkan wọ̀nyí báyìí àṣeyí hmm. pé òun náà lọ́yẹ kó máa ṣe lè má mú hmm. mẹ́ni tó ṣe pé kò mọ nǹkan kan nípa ẹ̀sìn ọlọ́run ọkàn hmm. rà mọ àwọn kí ó ṣẹ́ṣẹ́ kan ni ó sì tún jẹ́ pé iye ọ̀fọ̀ ti ń bẹ lórí ọ̀daràn ọ̀pọ̀ ju yàrá alukurani tó mọ̀ lọ ṣé irú àwọn eléyìí ẹ̀kọ́ ni wọ́n ní kó máa ṣe ìmáàmù fáwọn yẹn kò síbi táwọn ẹbí sọ̀rọ̀ bá àdìsẹ́ náà sọ pé babaláwo kó máa ṣe ìmáàmù fún mùsùlùmí nínú mọ́ṣáláṣí àwùjọ bíi lẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ kí mùsùlùmí náà ní lọ ṣe ìmáàmù fún babaláwo nílédìí so nítorí ẹ ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni ọ̀nà tó rìn kí ló dé tẹ́ máa fi lọ́kùlọ̀ tẹ́ máa fi lọ ẹ̀sìn Islam hmm. tó bá ti dá yín lójú sáká pẹ́ni tẹ́ ní ìṣẹ̀lẹ̀ máàmù yẹn kì í ṣe mùsùlùmí gidi hmm. ẹni tí ń ṣiṣẹ́ awo ni hmm. ẹni tó ṣe pé ń yàwó ni irú rẹ̀ ọ̀yẹ́ nílé máàmù ọlọ́mọ sẹ́ni tó wà nù mọ́ṣáláṣí yẹn ṣètò ọlọ́run náà ní í ṣe nù mọ́ṣáláṣí hmm. ó dàbí ẹlòmíì ni ó gbé ọkùn ìyàwó ó gbé sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ níbi hmm. títí ń ṣe lè má mú mọ́ṣáláṣí wọ́n ní kí ló dé ó nítorí pé tí oníbàárà bá dé ká má ṣẹ̀ṣẹ̀ máa wọnú ilé <laughs> la hawla wala quwwata illa billah eléyìí tó sì tó fi yé wọn pé gbogbo ẹni tí ń bẹ nínú sánmà méjèèjì àtìlẹ̀ méjèèjì hmm. ọkàn sí nínú wọn tó máa ń tọpa máa fi Allah tẹnìkan bá wà ń jánu tí ń fọnu nípa àwọn máa ń tọpa mọ hmm. torípa nàbí Isa aleyhi salam ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé wa unabbi'ukum bima ta'kuluna wa ma tadakhiruna fi buyutikum gbogbo ń tẹ̀ ń jẹ hmm. tí ń sìn bẹ́ẹ̀ àti ń tẹ̀ kó pamọ́ sínú lẹ́yìn ìmọ̀ sọ fún yín á sọ fún yín pé lẹ́yìn ò sínú pé èèyàn lásán lè máa ń tọ́pa mọ́ hmm. tọ́lá nàbì Ìsá ànábì ọlọ́ọ̀nù nínú àmì tiẹ̀ tọ́lọ̀ ń fún tẹ́ẹ̀fì máa dá mọ̀ pa ànábì ọlọ́ọ̀nù ṣèbọ́lọ̀ náà ní fi mà torí di eléyìí wọ́n fúnra ara rẹ̀ wọ́n wàá sọ pé wọ́n máa ń tọ́pa mọ́ ń bọ́ ń bẹ̀ hmm. ẹni tó bá jánu sọ bẹ́ẹ̀ pé kó bọ́ síta ọgbẹ̀bùn tó bá jẹ́ pé ọba kó tó di pé jókòó ẹ fún ní ìfọ́tí ni ẹ bá gba létí tí ojú ẹ pa kànàkànà yóò máa sọ pé ó gbá mi létí kí ah, ọmọ tó wàá gbọ́ létí wọ́n tó máa ń tó ṣẹlẹ̀ lọ́dún yìí sọ́dún tí ń bọ̀ láàrin ìṣẹ́jú àyà ọ̀ á mọ̀ pé ń gbọ́ létí ọ̀bọ lásán lẹ́yìn ìjẹ́ bó ti ṣe jẹ́jà rẹ̀. ẹ̀lọ́ ẹ̀lọ́ ẹ̀ ń bẹ lójú òpó ẹ̀lọ́ ìyá ẹ lọ́wọ́ plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight ìyá ẹ lọ́wọ́. Aleykum salaam wa rahmatulahi wa barakatu. Ẹ lè gbìyànjú ẹ̀ padà o nílé òkèèrè lọ́hùn. Náà. Mo ní ìbéèrè kúrò láti odò ọba. Kí ni ìbéèrè yín? lórí mi ni pé pẹ̀lú ìbámu sí àdìsọ̀ ọ̀tọ́lùmọ́ àtọ́lùmọ́ àtọ́lùmọ́ tó dé yé wa pé mọ̀láìkà náà ń kò lówó ilé kan sí àwòrán bá àti tí wọ́n ti ń sin ajá. àbáwá bá wa ní sẹ́yìn pé yálà lásìkò ìsìn sin ajá tàbí akẹ́kọ̀ọ́ máa ń lọ alábùgbé ní sin ajá. yálà kí ni. ilé ìgbé bùkátà pé ìyẹn bẹ́ẹ̀ sí àwọn iṣẹ́ ìbálòpọ̀ kan lórí kí ni o. tàbí bẹ́ẹ̀ kọ́ akẹgbẹ́ wa tá a jẹ jáde gbé ní sin ajá. àwọn àtúwé lè láì ní gbẹ́ngbẹ́ fún wa láti ṣe. sábà bí lè fà á kábẹ́ẹ̀tì àwọn ọ̀yàn. ó ti yé akọni ti anabi ẹ sì hmm. rẹ bá ti béèrè ẹlẹgbọ́ pànàbí sallallahu alaihi wasallam sọ pé màláìkà ò ní wọlé tí ajá bá wà àbí ilé tí àwòrán bá wà àbí ilé tí agogo tó bá wà ẹ wá ní ilé tẹ̀yìn gbé tó bá pé landlord àbá alámúlétì ní ṣàjà mẹ́ǹkọ́ bó lẹ́ ti ṣe fẹ́ ṣe gbogbo bá sílẹ̀ wù kó rí tẹ́yìn bá ti gbọ́rọ̀ ànábì gbọ́ tẹ́ gbàgbọ́ dáadáa ẹ̀yin náà ti yẹ kẹ́ ẹ mọ̀ pé kì ṣe ibi tó yẹ kẹ́ ẹ gbé nù hmm. kò ní ìdìbèrè tọ. hello. hello. naam salaamu aleykum. salaamu aleykum. wa aleykum salaam wa rahmatulah ọkọ yín o. kọ́sìmù láti Gabon. láti Gabon kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni nípa kọ́sìmù tí òṣèlú ṣàlàyé wa lọ. naam. lápèjúwe àwa tá a kó ní gbẹ̀nẹ̀ tá a wá dàpọ̀ tá a jókòó sí Gabon tá a máa ọdún márùn tá a níyàwó tá a ná ọmọ ní Gabon mhm. ṣé kọ́sì tọ́ sí àwa ní àbíbáwò àmú Gabon ní àjò ní àbí abẹ́gbẹ̀rẹ̀ lámúbẹ̀rẹ̀ ní ilé ilé bẹ́ẹ̀ ní ilé. ó ti yé ó ti yé ó ti yé alhamdulilayi. wọn bẹ̀rẹ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. alhamdulilayi lábẹ́ òfin Ọlọ́run gbogbo bíkíbi tẹ́ ẹ bá lọ láyé mm. tẹ́ ẹ ti ní ẹ̀mí pẹ́ lójújọ́ mẹ́rin lọ mm. ibẹ̀ ti di lẹ́yìn tẹ ẹ bá ti débẹ̀ tà ìdébẹ̀ ẹ wà á sọdún márùn ẹ wà á máa ṣe kọsùrù kọsùrù kọ <laughs> jámọ ni tó ẹ ti dé gábọ ilé lẹwà ilé lẹwà ọmọ wa nínú ẹ máa sọ láti yín ẹ dínkù ẹ dínkù rárá rárá nítorí pé kí ni ìbẹ̀lẹ̀ ń gbé tó bá padà sí Republic of Benin hmm. ní Republic of Benin ẹ ti kó lọ ẹ níyàwó ní Republic of Benin láti wàá máa bí léèrè ṣéjọ kan lọ fẹ́ lò ní Benin ní àbíjọ méjì àbí mẹ́ta hmm. oníjọ mẹ́ta péré lọ fẹ́ lò ọmọ sí kọsùrù mbẹ tó ń ti pé lù rẹ ni so nítorí pé ò gbé bẹ hmm. so tó bá jẹ́ pé oníyàwó kan ní Benin hmm. oníyàwó kan Gabon tó bá ti padà sí Benin ó tún máa pé sọ láti rẹ torí gbogbo bí tá a bá níyàwó sí ilé ẹni ni lẹ́yìn ìjẹbù sùdì. hello. hello. ó kọ yín bí ẹ ti ń pè o. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Ó kọ yín. Sọfíà ló ń ké láti Èkó. Láti Èkó, kí ni ìbéèrè yín? Bẹ́ẹ̀ni sá, ìbéèrè mi ni wípé à ń gbé pẹ̀lú onílé. Mhm. Àwa nìkan dẹ̀ ni tẹ́nàtì tó wà pẹ̀lú wọn. Ṣé tí nǹkan bá wù nínú um, compound wa? kí a lè já sálẹ̀tọ̀ láti já. nǹkan ọ̀gbìn bí èso náà. ṣé pẹ̀lú ìṣàlẹ̀tọ̀ láti já àbí pẹ̀lú àgbà ìyọ̀ǹda lọ́wọ́ onílé mi. àbá fún wa lára wa lẹ́tọ̀ láti já. ìyẹn àkọ́kọ́. ìkejì ni wípé fún ìyàwó ilé fún kù láti máa pa òfin ọlọ́run bá mú tó mm-hmm. fẹ́ máa lo bí nìkan ọ̀bà bó tún fẹ́ wọ gúlọ́ọ̀fù àwọn nǹkan báyẹn mm-hmm. ṣé pẹ̀lú permission ọkọ ni ló máa fi lónìí àbí ó lè lò lọ́wọ́ ara ẹ̀ láì gba permission lọ́wọ́ ẹ̀ àti pọ́tọ́kùnrin bá sọ wípé kò tí kò ní sùúrù kò tí yà kí ni kò ṣe. naam naam àti wáyé. alhamdulilayi ẹni tí ń yálé gbé tí nǹkan kan wá lálẹ́ hù nínú ilé tí wọ́n yá gbé yẹn tí èsì pé bàbá ńlẹ ló gbìn tí èsì sàwọn ayálégbé náà ló gbìn síbẹ̀. bí ẹ̀fọ́ ni sẹ́yìn rí pé tó jọba rọ̀ ẹ̀fọ́ lé lálẹ́ hù kọ́ máa hù hmm. ẹni bá dá àmọ́ nìkan ni ọ̀mọ̀lẹ́fọ̀ sáwọn lè máa kájẹ láì gbà yọ̀ǹda lọ́dọ̀ bàbá ńlẹ̀ rárá o ẹ gbọ́dọ̀ kájẹ hmm. nítorí pé ilẹ̀ tó lólùwà ni hmm. kìí ṣe ilẹ̀ tó kàn wà lásán tá a pé mo rìn lọ sí inú hmm. pápá mo á rí nǹkan kan tó wù nílẹ̀ tí ò lólùwà dẹ́nìkan ò ní ṣe káì kí ló ń ṣe ń bẹ̀ wọn torí de lẹ́yìn ẹ gbà yọ̀ǹda lọ́dọ̀ bàbá ńlẹ̀ ẹ dákun bàbá nínú tí ń lalẹ̀ hù tá a bá rí tó lè wúlò fún wa sáà lè máa kájẹ tó bá ti fún yín ní àǹfààní ìyọ̀ǹda tó fẹ̀ tó gbòòrò pé gbogbo nǹkan bá fẹ́ maka ẹ maka so kò sí wàhálà ń bẹ̀ torí kọ́ má bàa lọ dìbà lẹ́jọ́ fún yín tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmù. wọ́n ní tí ìyàwó bá wà lọ́ọ̀dẹ ọkọ hmm. tó fẹ́ máa pa àwọn òfin ọlọ́wọ́n ọba mọ́ ṣé gbogbo nǹkan bá ti fẹ́ ṣe ó ní bùkátà láti gba ìyọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ kì í ṣe gbogbo ẹ̀ ló ń bùkátà láti gba ìyọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ hmm. torí ní ìsọ́ bá fẹ́ ṣe sọ́lá ó sì bùkátà láti lọ mọ́ṣáláṣí sọ́mọ̀ gba ìyọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ ò hmm. ní gba ìyọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ ẹ̀yàfi tó bá jẹ́ pé ń bẹ́ ń lé lápèjúwe ó sì ń wu ẹyinjú rẹ̀ pé bí ṣe ń bẹ́ yìí bóyá wọ́n ló dé mọ́lẹ̀ hmm. so ó lè máa gbèrò láti bọ́ ọ ní nǹkan kan pọ̀ so ìwọ wa sọ fún pé èmi fẹ́ dìde lọ sí sọ́láàtì o <laughs> ṣé ò sí nǹkan kan tẹ́ ẹ fẹ́ <laughs> wàá sọ báwọn ìwọ náà sọ pé àlọ́ sí sọ́láàtì rẹ̀ torí pé òfin ọlọ́run sọ pé tí obìnrin bá ṣe Allahu Akbar láti ṣe sọ́láàtì hmm. tọkọ rẹ̀ wá ń bùkátà rẹ̀ àwọn hmm. awo àsìkò tóbìnrin ṣe Allahu Akbar yẹn sí ṣé àkókò àkọ́kọ́ ni fún sọláàtì yẹn hmm. àbí àkókò rẹ̀ ti fẹ́ pẹ́ ó ti fẹ́ pojú dé ó ti fẹ́ wọlé hmm. a rí i pé àkókò rẹ̀ ṣẹ̀ṣẹ̀ wọlé ni wọ́n lọ tọ́ kóbìnrin ọlọ dọ́kọ rẹ̀ lò hmm. kọ́kọ́ gbọ́ bùkátà tó fẹ́ lára rẹ̀ kọ́ wẹ jánábà kó ṣẹ̀ṣẹ̀ wá sí sọláàtì yẹn àmọ́ tí o bá ti jẹ́ bẹ́ẹ̀ wá ṣẹ̀ṣẹ̀ rẹ̀ láì jẹ́ pọ̀ gbayọ̀ǹda gbàtó òfura kọ́kọ rẹ̀ ń bùkátà rẹ̀ tọ́ irú pé ẹ fẹ́ máa lo jilbab bóyá bọ́ǹfò lẹ́ ti máa wọ̀ tẹ́lẹ̀ bóyá ìborí kò débi kankan so ẹ wá fẹ́ wá máa lo jelibab hmm. ẹni fẹ́ gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ ẹ fi tó létí ní kí ẹ sì pẹ́ gbà yọ̀ǹda hmm. ẹ fún ní ròyìn pé mò ń ti fẹ́ máa wọ jelibab o nítorí pé bùkátà láti gbà yọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ láti ṣètò lọ́n hmm. nítorí pé ṣíṣe tọ́lọ́n lélẹ́ yẹn kò bùkátà pé bóyá òní ó ṣẹ̀ṣẹ̀ ra sọ yẹn fún yẹn ti ní kò bùkátà pé bóyá tí ó fara mọ́ tẹ́ ẹ bá wọ̀ ó lè dọ̀ràn yóò ṣe dọ̀ràn tọ́lọ́n lẹ fẹ́ tẹ̀lé bẹ́ẹ̀ yẹn eléyìí ò bùkátà kẹ́ máa gba yàǹda lọ́dọ̀ rẹ̀ àpọ́nlé nìyà ká kò sí yàká àti olùkọ́ tiẹ̀. Hmm. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ má gbàgbé pé bí ẹ ṣe ń gbọ́ wá ẹ tún lè máa wò wá ní ìkànnì ojúwe omi wọ facebook tí ẹ bá sì ti ń wò wá ń bẹ́ẹ̀ ọ̀làdúnni bìlù náà ní kẹ́ ẹ máa fi wá tẹ bá ti ń wò wá tán ẹ máa ṣí àrẹ káàkiri kí ọ̀gọ̀rọ̀ náà tún lè máa jàǹfààní ẹ̀ ẹ lọ́run. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ibà apá rédíò yín àbíkẹ́ yín lọ́lẹ̀ dáadáa. ó kọ ibi ẹ ti ń pè yìí. jíjọ́ àtún láti àpàtì. kí ni ìbéèrè yín? ìbéèrè mi ni pé ọmọ mi mo ṣe lọ sí ọkọ ọkùnrin ìfẹ́ ní sùlọ́kà mm-hmm. ó sì ṣòyìgì ó sì ṣe introduction gbogbo ń ta àkọ́kọ́ ṣùgbọ́n nígbà tó délé rẹ kọ sọ́kò ti ní ìyàwó nílé mm-hmm. ọmọ kékeré sì lọmọ yìí ọmọ yẹn wà ní skul òṣìṣẹ́ kankan fún pé òun sì níyàwó ìyàwó yẹn ọmọ yẹn sì lẹ́nìkan lọ sọ fún ọmọ yẹn nílé pé ìyàwó rẹ ó fẹ́ ó sì ti sọ pé ó ti ṣẹ̀yìn ẹrù ìfìwé ẹ̀ta lè gbà. tọ ọ̀dà a ti wọ iye. alhamdulilayi a lè fọmọ lọ́kàn wọ rẹ̀ nípa ìyàwó ṣẹ́kù àbí ọmọ àlọ́ ẹnìkan ibẹ̀ nìkan kọ́ ìyàwó rẹ̀ wọ́n máa dá mọ̀ràn ni wọ́n dá lábàá so bí àbá àti màrán ti wá di mímú ṣẹ ó kù sọ̀wọ́ kọ́ torí rẹ̀ ẹ lè bá wọn já igi o torí rẹ náà ẹ̀yin náà máa ronú kẹ́ tó fọmọ lọ́kọ ẹ mọ̀ pé ńgbà tí ọmọ yín ò tí ì lọ bóyá ni wọ́n lè máa pè yín lẹ́kùn Pàànà ẹkùn lánàá ẹkùn lánàá àbá tọmọ bá ti lọ tán àná mi ti di mùsùn tó tó gbogbo halẹ̀ rọ ẹ kàn máa halẹ̀ lásán ni bí wàá sẹ́yìn à ń win ọkà dà sẹ́yìn gbani hmm. torí de eléyìí ẹ lè bá kọ o islam ni ẹ lè bá kọ hmm. tí ọba tí ọmọ yín lọ́rùn ó ní ọbọ dànù yóò bọ ọkọ dànù gbogbo ń tọ́sán fún kó lè bá rí fẹ́ yóò dá padà fún hmm. yóò wá sọ gbólù ẹnu pé òun bọ̀ dànù òun ò ṣèyàwó rẹ̀ mọ́ bẹ́yìn àti ṣe bíkìsà dànù ṣe hmm. ìgbà náà obìnrin yóò wá ṣe nǹkan oṣù ẹyọ kan yóò wá dẹni tó ti bọ́ lọ́wọ́ ọrú ọkùnrin báwọn ó lè lọ lọ́kọ mi ṣùgbọ́n lẹ́bù pẹ́ni tó fẹ́ ó ti níyàwó kan lé tẹ́lẹ̀ kìí ṣàlẹ́bù tó tó mọ́bìnrin sọ pé nífẹ̀ẹ́ má hmm. nítorí pé òfin ọlọ́run lọ gbà wípé èèyàn lè fẹ́yàwó méjì mẹ́ta títí dé mẹ́rin àmọ́ kò gbọ́dọ̀ tayọ mẹ́rin sókè àlà wa rí lálẹ́bù ní ìsìn tá a fi fẹ́ sọ pé kọ̀yẹ́kọ́ máa ti wọ́ lọ jẹ́yàwó kejì màdéèzè hmm. màláìkà hmm. ẹ mọ̀ pé ẹni tí ò fẹ́ jẹ́yàwó kejì bọ́jọ́ ìyàwó alákọ̀ọ́kọ́ náà èkejì ń bọ̀ wá bá a so so ọ fẹ kẹ́ pín méjì ń di àrò bó bá jẹ́ wọ́n lẹ́ni àkọ́kọ́ ẹnìkejì ọ̀rọ̀ ẹnìkejì hmm. tó bá jẹ́ pé ẹnìkan ti síwájú rẹ̀ tí wọ́n jẹ́ ẹnìkejì kò dín kankan kù nínú àpọ́nlé àti gíga rẹ̀ kò dín kankan kù ń bẹ̀. àníkọ́lọ́ ń jẹ́ ká máa bẹ dáadáa ẹ̀hìn kọ́ máa kó rí bí gbé kọ́ mọ́ gbébi tí yóò ti ní fọkànbalẹ̀ hmm. gbogbo fáàrí gbogbo fùkẹ́ irọ́ lásán hmm. ká padà filẹ̀ ayé lẹ́ńtọ́ kan tá a dìtàn lódodo ní yorùbá level wọ́n mọ̀ pé olórogún ilé ogun sọgbọrọ àwọn ọ̀rọ̀ ìgbà yẹn irọ́ burúkú ni ẹ̀yin ò ni tó níyàwó kan ti pákáleke òjì wọ́n rí ẹ̀dọ̀fín lórí òróǹro lóde wọn ṣẹ́jú márùn rí. ayé gan sì su. Ah, ah. so bẹ́ẹ̀ níyàwó kan ìyọnu kan náà ni. so wọ́n sì pé méjì yóò di méjì. torí di eléyàá tó àníkẹ́ fi ran ọmọ lọ́wọ́ bó tilẹ̀ jẹ́ pọ́kùnrin ní bẹ́ẹ̀ ṣe fẹ́ yàwó tó ti níyàwó kan lé tẹ́lẹ̀ tó sọ fẹ́ ni tó fẹ́ fẹ́ ó ń jàǹbá ni ọ. islam sọlọ islam sì fi yé wa anabi sallallahu alayhi wa sallam ó ní man ghashana falaysa minna ẹnikẹ́ni tó bá fi lè jàǹbá wa kò lè jọ́kan nínú wa. sọ ọkùnrin yẹn náà ti ṣàìdá hmm. ó ṣàìdá àfi kó tọrọ àforíjì lọ́dọ̀ hmm. kó sì tún wá kẹ́yìn tí ó ti jàǹbá náà kẹ́ foríjì jazakumullahu khairan ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú Ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí kí Allah kó bá fi san wọ́n lẹ́sùn lóore láyé ń bí àti ní ọ̀làlẹ̀ ẹ̀yàmà ibi báyìí náà ni a ti máa ṣẹ́nu ró insha Allah bí kúrọ́tì ọjọ́ mẹ́jọ náà ni kí ẹ tún láǹfààní àti darapọ̀ mọ́ wa ní ìkànnì yìí pẹ̀lú àsìkò yìí kan náà ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajẹ́lógúnmọ̀ṣọ́ tí wọ́n ti ń dá àwọn ìbéèrè wa lọ́lọ́kan òjọ̀kan láti ìgbà yìí wá ọpẹ́ pàtàkì lọ́wọ́ abu amina láti òkè àdó akíntola tí wọ́n dìjọ ọkọ̀ wọ́rin ìwà jazakumullahu khairan ọ̀làdùnní bello òun ló kọ tèmi àdúpẹ́lọ́ malangaruba náà tó dúró sí wà gbágbágbá nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ títí ọjọ́ mẹ́jọ ìní tí a máa pàdé pọ̀ padà ní mọ̀ọ́dẹ́gbẹ́lẹ́ fún ayé pé sálámù aleykum wa rahmatulahi wa barakatuh.